فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ترى الأدب المفرد للإمام أمير المسلمين في الشديد أبي أمير المحدثين محمد بن إسماعيل البخاري عليه رحمة الله في أنبات نبي في أكاديمي هنا باب من بر والديه زاد الله في عمره بسم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله تعالى

صلى الله عليه وسلم من حرم عليه كما لا الله يعلم باب لا يستغفر لأبيه المسلم náà níbi tí akàmín nínú tíra al-adab al-mufrad lil-imam al-bukhari رحمه الله تعالى هنا باب من بر والديه زاد الله في عمره يعني في آه، الإمام البخاري وشي ترجمة بابه ẹni pé wọ́n fi topic sí báàbù tí a fẹ́ kà yìí pẹ̀lú mọ́nbàrúwá wa lẹ́yìn wọ́n ní ẹni tí wọ́n bá ń ṣe dáadáa sí òní rẹ̀ záàdánwá fi ìmúrí ọlọ́wọ́n kó ṣe àlékún ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ ẹni pé ẹ̀mí rẹ̀ yóò kò sí àbí tí a fẹ́ ọ jẹ́ ọ̀kan nínú àwọn orin tí ó ń bẹ níbi kí èèyàn ṣe dáadáa sí òbí ẹni ní ayé ara àwọn tó máa ń ṣẹlẹ̀ fún yà náà ni abẹ́ka ní èyí ó ń jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọmọ tí a ní òbí láyé bàbá mi màmá mi ipe agbọ́dọ̀ ma àwọn nǹkan tó yẹ ká ṣe fún wa ní ẹ̀tọ́ mélòó mélòó ọmọ tó ṣe pé àwọn orin tó yẹ kó ṣe fún òbí rẹ̀ ẹlòmíì ni ọmọ náà lè ṣe é fún tó sì lẹ́nu kó òun ṣẹ́yìn sùrẹ́ yìí ni ó fi jẹ́ pé ẹ̀sìn ọgbọ́dọ̀ yìí mùsùlùmí ọmọ tí ẹ̀sìn bá yé ẹni tí ó kọ́kọ́ gbádùn ọmọ yẹn gẹ́gẹ́ ní òbí rẹ̀ kódà kò sí ẹni tí ó gbádùn ọmọ yẹn tó òbí òun torí yóò mọ àwọn nǹkan tó ń jẹ́ ẹ̀tọ́ òbí yẹn iná ni ó fi mọ̀ pé òbí tí bá ń pọ̀ fún ọmọ rẹ̀ kí kó máa gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé ní àgbọ́yé tí ó jẹ́ àgbọ́yé tó náà lẹ́yìn tọ̀lọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ó lé ara gẹ́gẹ́ ní kọ́kọ́ ń ṣe àgbákò fún bí ọmọ ń fara rẹ̀ ní ìmọ̀ ni tọ̀rọ̀ ẹ̀dá ẹgbẹ́ ni wọ́n ní adìẹ tí ń tọ̀ sí kòkò wọ́n ní ṣe kí ni ń ba kàrí ara rẹ̀ jẹ́ ni òbí tí bá ń kọ̀ fọmọ àwọn pé wọ́n sẹ́sìn ọlọ́run tí wọ́n ṣe tún náà ní ìfẹ́ ara rẹ̀ gangan náà lọ́kọ́ hàn lé mọ̀ yìí ẹ wo tí àlùmọ́ bọ̀ kọ́ ló fi bẹ̀rẹ̀ sí àti àwọn yìí ibi tí àwọn kà lẹ́yìn wọn ní pé ọmọ tó bá ń ṣe dáadáa tóbi rẹ̀ zádàlá òfin ìrìn rèé ìṣẹ̀mí ayé ọmọ yẹn ìṣẹ̀mí ayé rẹ̀ ó gùn ẹni pé ọlọ́run ó lè kún tó bá fẹ́ lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́wọ́ ó sì fi kún ìṣẹ̀mí ayé rẹ̀ látara pé kí ni tí ń ṣe dáadáa sí òbí rẹ̀. ni إمام بخاري حدثنا أخبار بن ní قال أخبرني ابن وهب أن يحيى بن أيوب أن زيان بن فائد عن سهل بن معاذ عن أبيه قال أصبت بالفرج ونظر لقد ابن ولد لقد يحيى بن أيوب لقد زبان بن فائد لقد زال بن معاذ so oní معاذ لي ونظر gbọ́ ìlú lọ́jọ́ النبي صلى الله عليه وسلم man barra walidayhi tuba lahu anabi ni èyí yòówù ọmọ tó bá ń ṣe dáadáa sí òbí rẹ̀ tuba lahu ọmọ yẹn a orí lára ti jẹ tiẹ̀ lọ́wọ́ ní túbà àwọn oríṣiríṣi ìtumọ̀ iná ni ọwọ́ ní ìtumọ̀ túbà wọ́n ní túbá ṣẹjọrọ tó ń kiri jẹnìyà ipe igi kan òun ló ń jẹ bẹ́ẹ̀ igi yẹn wà nínú àlùjànnà ìtumọ̀ rẹ̀ ni pé ẹni yẹn ọmọ yẹn yọ wọ àlùjànnà ọmọ tí ó bá ń ṣe dáadáa sí òbí rẹ̀ àwọn míì ni wọ́n hàn àlùkọ́yì oríkẹ̀sì orí tó pọ̀ òun ń jẹ́ túbá. tó ní ìtumọ̀ táwọn afọ àfọ pípé orí láwọn láti jẹ́ sí ọmọ tó bá ń ṣe dáadáa sí òbí rẹ̀ wọ́n ní záàdáwọ́hù olóńgbò látọ̀dọ̀ ní pé ọlọ́wọ́n lè fún ìṣẹ̀mí ayé pé ọmọ tó bá ń ṣe ìyẹn ni pé tó bá ṣe pé iye ọdún kan bá ní ọpẹ́ lè láyé fẹ́ fẹ́ lápèjúwe ogun ọdún náà lọ́wọ́ nínú àkọọ́lẹ̀ rẹ̀ ọlọ́wọ́ bá tó ṣe pé òun ló máa ń yí nǹkan míì padà يمحو الله من يشاء ويثبت وعنده أم الكتاب olúwa ní èmi ọlọ́wọ́ ọba máa pan tó bá wù mí rẹ nínú nǹkan tí mo ti kọ́ kalẹ̀ wọ́n yóò ṣèbìtì nǹkan tí mo ti kọ́ kalẹ̀ máa ní kó máa wà bẹ́ẹ̀ ọlọ́wọ́ ni wà ìndẹ̀wò ummul kitab ọ̀dọ̀ wọn lọ́wọ́ bá ní lọ́wọ́ ìmàkú náà ní ọwà ìyẹn ni pé látara pé òun ṣe dáadáa tí ò rí ọlọ́wọ́ bá máa yí tó kọ kalẹ̀ fún yàn padà ipe tí mo kọ fún ọ lé ilé ní ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ ọlọ́wọ́ bó ti tó fún yàn látara pé òun ṣe dáadáa. tòlẹ́yìn yìí àdéhùn mi tó wà kọ́nà ní sahih bukhari àti muslim ìgbẹ́ tó bá ń fẹ́ ayélujára kẹfì ẹ̀rọ ayélujára kẹfì rẹ́sì wọ̀nyẹn ti ẹ̀fí ẹ̀jẹ̀lì ẹni tó bá fẹ́ kálíbì kí òun kó máa pọ̀ sí kálíbàrí káwọn mẹ́ tó bá tẹ̀ náà kí ìṣẹ̀mí ayé o wọ́n fẹ́ kẹ́mi rẹ̀ ń tó lára dára bí ẹ máa ń ṣe òun náà lè bí ẹni òun là kọ́kọ́ ẹni tí ẹ kọ́kọ́ máa ń gbé dáadáa látọ̀dọ̀ rẹ̀. àwọn afá ṣàlàyé pé gbogbo ẹ̀yìn níta ń sọ yìí ipe ṣé ẹni yẹn bóyá ọlọ́run ní ogún ọdún ní ó lò ní yọ̀wá sọ di fọ́tì àwọn afá kan ti bẹ́ẹ̀ àwọn afá kan nínú pé ìtumọ̀ rẹ̀ ni pé ìṣẹ̀mí ayé rẹ̀ tó bá lo ogún ọdún láyé ẹrù tó ogójì ọdún náà ló lò ní pẹ̀lú dáadáa tí ó rí ṣe nínú ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ tuntun wọn méjì tó wá lẹ́nu méjèèjì kò sì takura wọn. iná yẹn pé ọlọ́run akúrẹ́rì pé ọlọ́run kò lè pọ̀ nǹkan kalẹ̀ kó ìtún yí padà pé mo fẹ́ bẹ́ẹ̀ tó pé mo yí nǹkan yìí. iná ni ẹni tó máa ń ṣe dáadáa tí o fi máa wá wá lápá tí mo ń wá àìkúléwé ìfẹ́ jẹ́ kí àbúrò bá mi nǹkan tí ọwọ́ ta ọ tẹ̀lé tó ohun tí yẹn máa ń sáré tí yẹn máa fi ń gbogbo àwọn nǹkan yìí wọn náà ní ara rẹ̀ ni pé ìmọ̀ ìṣe dáadáa sí òbí ẹni tó a ti ṣàlàyé síwájú kíkẹ́ tí ń jẹ́ ìṣe dáadáa sí òbí ẹni òun náà ní gbogbo tí bá ń jẹ́ dáadáa gbogbo tó bá ń yẹ dáadáa ọmọ gbọ́dọ̀ máa ṣe fún òbí rẹ tó ṣe pé ọmọ fún inú òbí rẹ dùn tó bá ti rí nǹkan yẹn ìgbé tó bá ti ń gbọ́ ìgbé á ah, ẹ̀hẹ́n ọmọ yìí ní ṣe báyìí tó wájú pé ìṣe dáadáa sí òbí rẹ̀ nìyẹn. àwọn ọmọ kékeré agbọ́dọ̀ mọ̀ sí pé ìṣe dáadáa sí òbí wa ìgbà míì a lè máa ń sin nítòsí wọn tó ṣe pé a sì máa ṣe dáadáa pẹ̀lú wọn. ìgbà míì sì ni a wà nítòsí wọn tó ṣe pé dáadáa yẹn náà a tún máa ṣe sí wọn. ìgbà míì wá ní ìyẹn lè máa sin nítòsí òbí tí ó sì máa ṣe aburú fún òbí yẹn. tó aburú náà yóò máa jẹ báwo ni ẹ ṣe máa ń fẹ́rẹ̀ẹ́ ọmọ tí òbí ń bá sọ̀rọ̀ tí pé ó wà ní àyè kan ó yọ lọ kẹ́kọ̀ọ́ ni àmọ́ nǹkan tí òbí rán ọ̀tọ̀ ní nǹkan tó ń rán tí òbí fi kò sí tó burú kò sí tó rújú ń yìí ọmọ yẹn abúlálá ni ó ṣe fún òbí rẹ̀ tó àwọn ọmọ ọ̀dọ́ ẹ kí a tún ìrònú wa rò gbọ́dọ̀ bá ti lọ pé àwọn òbí wa fẹ́ nǹkan yẹn tí kò dùn tí kò sì tako òfin ọlọ́run ọba tó agbọ́dọ̀ fẹ́ fún àwọn òbí yẹn pípékí ni kí wọn bá lè di àǹfààní orí ayé ara àǹfààní orí ayé náà ni pé ẹ̀mí yẹn gùn ṣẹpẹ́ ń tẹ̀mí rẹ bá gùn yóò láǹfààní àti ṣe dáadáa bí èmi bá ṣe gùn tó náà ní pẹ́ tó bá ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ní ó ti rí ọlọ́run ọba tuntun bẹ́ẹ̀ ni ti rí àṣẹ ọlọ́run ọba tẹ̀lé so eléyìí náà ni nǹkan tí Imam Bukhari ti ọkọ̀ fi ṣe ẹ̀rí níbi pé ẹ̀mí ẹni tó bá ń ṣe ẹran tó bẹ̀rẹ̀ ẹ̀mí rẹ̀ ó gùn. náà báàbò ẹlẹ́kìtì wọ́n ní báàbò náà yẹ sọ́ọ̀kù fi rúlẹ̀ ẹ̀rí yìí ẹ̀lùmọ́ṣẹ́rì. wọ́n ní ọmọ lára dáadáa tí ẹ máa ń ṣe òun náà ní kí ọmọ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá fún òun kódà lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kú tán tí o tún máa tọrọ àforíjì fún òkú fún òbí yẹn bàbá yẹn màmá yẹn tí wọ́n bẹ lọ́wọ́ tí ọlọ́run bá mi forí ju àwọn òbí mi. àmọ́ òbí tó ṣe pé ó ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ó sì kú ṣeré ẹbọ yẹn ẹ̀gbọ́n bùkọ́ ní àwọn ọmọ ọ̀gbọ́dọ̀ tọrọ àforíjì fún láàrin sẹ́kìrù ní ẹbí ẹni pé ọmọ ọgbọ́dọ̀ tọrọ fún bàbá rẹ̀ ó tọrọ àforíjì fún bàbá rẹ̀ àlùmọ́ṣẹ́rẹ́jì tí bàbá rẹ̀ ń ṣẹbọ àbí màmá rẹ̀ náà ni tí ọmọ yẹn jẹ́ ẹni tó ń ṣẹbọ tí ẹni gbogbo dáadáa ni ẹni ṣe fóbi ẹni gbogbo dáadáa náà ni ẹni gbọ́dọ̀ máa ṣe fún wọn lára dáadáa náà ni kí ọmọ ṣàdúrà fún wọn kó kí ọbẹ̀ lọ́wọ́ bá fún wọn tó àmọ́ lẹ́yìn ìgbà tó wáyé pé ẹni bá kú sórí ẹni tí اسلام يقول طرقه ان الامام بخاري حدثنا إسحاق قال أخبرنا علي بن حسين قال حدثني أبي عن يزيد النحوي عن عكرمة عن ابن عباس يعني في عكرمة أبا إلى ابن عباس رضي الله عنه ورحمه الله عكرمة في قوله عز وجل يقع الله تصلين القرآن صلني إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف تو آية لغمان وقضى ربك جلال لكين الله إنما قول شيء أن لا تعبد إلا إياه أن لا تعبد إلا إياه قبل السلمين àfọlọ́wọ́ wọ̀dẹ̀lùwàlẹ̀ ní ẹ̀ṣìkáná kò tó máa ṣẹlẹ̀ sí àwọn òbí rẹ̀ méjèèjì wọn ni ẹ máa yàgbọ́ gọ́ọ̀nà ẹ̀ńdẹ̀kẹ̀kẹ̀lá. tó nígbà tí àwọn òbí tó bá di àgbàlagbà sí ọ lọ́wọ́ ìyẹn ni pé àwọn òbí yẹn ti wá di arúgbó àṣàdúgbòmá bóyá ọkàn náà méjèèjì ni àwòkìlá ọ̀nà àbí ọ̀kan nínú wọn àbáwọn méjèèjì ni wọ́n ti darúgbó tọ́lọ́ ọba ní kò ṣe dáadáa sí wọn kí ni tọ́lọ́ tó fi dá àsìkò yíyàn lọ́tọ̀ òun náà ṣe mọ̀ pé bàbá tó wà ní ọ̀dọ́ ìyá tó wà lọ́dọ̀ tọ́mọ ọba ti fẹ́ gbọ́rọ̀ yọ láǹfààní àti ṣèkìnnì àti báwí àti nà tó ọ̀rọ̀ iṣẹ́ lọ́wọ́ lọ yóò ní ọwọ́ mi ó tẹ̀ ọ́ yóò sì padà mú irúfẹ́ ìyà jẹ́ àmọ́ ó ti wá wà ní ìgbà tó ti dàgbà ó ti darúgbó tó irúgba yẹn tó bá lóun fẹ́ nà gan ọ̀sàgbára ọlọ́run bá tuntun yìí ọmọ ní bùkátà sí ìṣèdáda sí òbí rẹ̀ ní ìlọ́po méjì kí ló fà tó fi di ọlọ́run ti dá pọ̀ ìgbà tí dàgbà yìí torí gba yẹn máa ní bùkátà sí ọmọ tí wọ́n ní wọ́n ní gbogbo àwọn ìjẹ́ arúgbó tí máa ń gbélé náà ní ló ṣẹlẹ̀ ṣe pé ìgbà yẹn ni ló sì máa ń rẹ́ ní ọmọ lára pé a ah, ní ìwúlé léyìí irú wa wúlé léyìí irú kílẹ̀ ń ṣe yìí ọlọ́run ní ìgbà yẹn o fàlẹ́ ẹsẹ̀ kọ́lẹ́ ọ̀gá òfin tó ìgbà yẹn kọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ sí ọ ọ̀rọ̀ pé a ah, ní ìwúlé léyìí ọgbọ́dọ̀ ṣe tó ń bá wọn àfàgbàtà ń ṣàlàyé aya yìí wọ́n ní tọ́lọ́ ti sọ àsìkò ìjẹ́gbà àti pé ohun ti gbọ́dọ̀ fi ṣí ọ̀sìn wa torí pé kí ó máa rí nǹkan sí inú rẹ̀ lẹ́dọ̀ sí ìtú nǹkan sí ara rẹ̀ lórí ayé kọ́lọ̀kọ́lọ̀ wọn tọ́lá fún wípé yẹn ń túmọ̀ sí pé àwọn tó tọ̀ sórí bẹ́ẹ̀dì tòbí mi lè dàgbà yóò ṣe bẹ̀rẹ̀ sórí bẹ́ẹ̀dì òbí mi ọjà wọn tán lè dì í pé kí gbogbo nǹkan tó yẹ kí yóò fẹ́ máa rí ìyàlára ọ̀rọ̀ nípa kó má òfin lásìkò yẹn kò tẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ pé ní òun náà ni kí tara kí bínú torí pé kí ni ogun nǹkan tí wọ́n ń ṣe yìí àwọn ti ṣe oríṣiríṣi rẹ̀ fún gbàtọ̀ wà ní kékeré sókè ń wo àwọn òbí pàtàkì jùlọ àwọn màmá tí ọmọ yàgbẹ́ra ìwọ́n ti lọ kó gbẹ̀hùn ohun sì níbẹ̀nu jẹ́ ó kó ìgbẹ̀hùn sì níbẹ̀nu jẹ́ tó wọ́n ní sìngbà táwọn dàgbà tí wọ́n bá fẹ́ ṣe òun gan-an áá lèmi ọmọ òun ní súnmú tó wá fọ́ dimú pé kọ́lá bàbá mi lè fọ́ dimú pé áá gbẹ̀hùn òun yíyá ìṣe jáde ìyàwó ti kó yóò ti kó yóò ti lọlẹ yóò ti yanjú rẹ yóò tọ́jú rẹ yóò ti gbé ẹ so iná ni ìyẹn náà gbọ́dọ̀ dá padà fún àwọn òbí yẹn nígbà tí wọn bá dàgbà so ẹni pé nǹkan lọ́dún káwọn ṣòro eléyìí pé kí èèyàn má tiẹ̀ kò sí má tiẹ̀ sọ pé ó bínú tuntun ọmọ yẹn náà wàá sọ pé èébú lòun kú bí ọmọ fún àwọn òbí so ọlọ́ni orí yẹn gbọ́dọ̀ dé irú eléyìí tó bá kan náà ọlọ́ni kọ́ ọwọ́ sọ di pé ìlà kọ́wùlì yìí kàmá rọ́bà yára ní sọ̀fẹ́rọ̀ tí bọ́ ṣe tọ́jú mi yẹni pé wà kúrò rọ́bì ṣàm ọmọ ọlọ́tún wa kọ́ wa láṣẹ pé máa bẹ lọ́wọ́ pé ọlọ́wọ́ yọ̀wọ̀ ṣàm ọmọ bá mi fẹ́ òbí mi méjèèjì kàmá rọ́bà yára ní sọ̀fẹ́rọ̀ tí bọ́ ṣe fẹ́ ní kékeré tí ọlọ́run tó kálukọ́ máa ṣàdúrà òbí tó ṣe lọ́run tó fi kú òbí tí wọn náà mọ̀ pé kò kírun tó fi kú ẹ àbí ó ní nǹkan ẹbọ tí ń ṣe tó fi kú ẹ gbàdúrà fún mi ní ìyá o. wọ́n ní bọ́lá ṣe ní wàkúrò rọ́bì rẹ̀hẹ́mùhùmá kàmá rọ́bàyánì sọ̀gẹ́rọ́n wọ́n ní wà nẹ́sà kọ́sì ha àlàyà wọ́n ní àyà kan ní tí bàrọ́ à tó wà nínú kúrọ́tò bàrọ́ à nẹ́sà kọ́sì ha. ọ àní sọ pé ó parẹ́ àní kọ́ iye ha torí nígbà míì lọ́sọ̀kù ọmọ nítorí tàkàyè yẹn ni pé ọ̀rọ̀ tó wà mọ́tọ́lá ọ̀rọ̀ tó wà jẹ́nẹ́rà tó ọlọ́wọ́ agbé ayà mẹ́wàá yóò wá fi yóò wá fi extension ọ̀rọ̀ tó wà yóò wá fi twenty five kò débẹ̀ o ayà yìí. sòtí ẹ bá gbé pé wà ní ẹsẹ àfọtí ha ẹnu kọjá pé ẹni yẹn òjò kó táwọn àfa láti ka al-adab al-mufrad sòtí ẹni tó wà yẹ kó wá jòkó tí wọn ọgbọ pé wọn ṣe ń kàlẹ́ lé ìwọ̀n ní tu fún pípa ní ẹsẹ àfọtí ha kéde nọ́tíkù pé nọ́tíkù wá mọ̀nsúkù gẹ́gẹ́ bí àyà pé pé alẹ́bí sọ́lá ló kọjú sí bètè lọ́kùnrin láti máa kí ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó yàtọ̀ lọ wá ní ah, ẹ má sí bètè lọ́kùnrin sì máa. Ibn Abbas wá ní هذه الآية أول آية أول آية نسخت أول آية نسخ أو آية ناسخة في القرآن أول ناسخة في القرآن ولولا قق آية تلقى في قنكره يبي قد نرى تقلب وجهك في السماء ولنولينك قبلة ترضاها فإنما فولوا وجهك شطر المسجد الحرام توني آية ابن عباس نقول قق آية تجي ناسخة لأنه ناسخ ومنسوخ ونلنا القرآن تو سواري ما نسخت أن دي يعني كيف قيدتها بطلني وقل رب ارحمهما كما ربياني صغيرا تو كيف أقول لك kọba jẹ lẹbọ kọba jẹ kiriyó kọba jẹ yahudi kọba jẹ mùsùlùmí ọlọ́ni ọkùnrin rọ́bì rahamu máa tàmá rọ́bà yá ní sọ̀fìrọ̀ wọ́n ní ọ̀hún kò rí bẹ́ẹ̀ o náà sàkọ́tì aláya wọ́n ní aya kan kọ̀ yíyáda rẹ̀ fi bàrọ̀ à ẹ̀yà yẹn lẹ́nu kúlọ́tò bàrọ̀ à wọ́n ló ní pé máa kẹ́hánà lè nàbí olúwa ní kò lẹ́tọ̀ọ́ sí alẹ́ sọ̀rọ̀ mọ́ àtàwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo àyìnlẹ̀ sọ̀fìrù lílùmùsùlùkì kọ́lá wọn fẹ́ tọrọ àforíjì fún ẹlẹ́bọ wọ̀lẹ́ kánú wúlé kùrùbà kọ́lá tó bá ṣe pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní tí wọ́n súnmọ́ pé a ah, bàbá mi lẹ́nu yìí màmá mi lẹ́nu yìí àbúrò bàbá mi ní. nígbà tí wọ́n ti bẹ́ẹ̀ من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم لما تطلع الرسول يقول آه ومن لنا ومن ومن لنا إليه أوشيبو تفقني أوشيكوكو تفقني كل واحد يقول لك دعوة كل ما آية هي أوشيلة مبادئ إذا ما قال النبي صلى الله عليه وسلم تشاليت هنا أبو طالب وعن النبي صلى الله عليه وسلم أو كان torí bàbá wọn lọ fẹ́ràn lẹ́yìn sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ìfẹ́ yẹn pọ̀ fẹ́ẹ́ tó ṣe bí ẹni ló bí àlẹ́ sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ àwọn ẹ̀dá àbòbò oríṣiríṣi lẹ́nu ìlọrin fún àlẹ́bí tí ó lè ní síkà bó kàn torí ẹni bí ilé ìlú mẹ́kọ̀ọ́ ìfiṣẹ́ ní ogun tó bá ti dáadáa sí ọlá yé ọmọdé àti èèyàn òun yóò gbọdọ̀ lẹ́nu pé ń ṣe dáadáa sẹ́nu yí padà ń ṣe dáadáa sí i so kí ọmọdé ọmọdé àti òun ni kìí pé ìwọ onídàára tí yàrá ṣe fún yàn kẹrin kí ló fi ìṣẹ̀lẹ̀ lọ kẹrin sílẹ̀ ní ẹni tó wí òun kẹta òun òun náà ló ń jẹ dáadáa nítorí gbọ́dọ̀ ọmọ náà ló pé àti ah, ah, ọkùnrin tó rẹnu tó kàn fún ọ tó kódà ó náà ní ìta tó kàn sọ pé a ah, àkínú rẹ lọ́wọ́ tó lè gbà àbí a ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn ọmọ ìgbà tí kò tó ó ṣe dáadáa fún ọ náà nìyẹn tí wọn náà gbọ́dọ̀ dáadáa fúlà náà ní pé máa ń sọ́nà àìlẹ́kùn ma'rufan fakafi'u ẹni tó bá ṣe dáadáa sí yín ẹni náà bìnrin tó ṣe dáadáa sí ọ ṣe dáadáa sí ànábì ni wà ní náà tẹ́jì ìlú wọn kafi'u náà tẹ́ bá wá ní tẹ́jì ṣe dáadáa sí ànábì ni fọ́dọ̀ ìrúdà ẹ ṣàdúrà fún kẹ ṣàdúrà fún nítorí òun náà fi rí pé ẹni náà ti wá ṣe àdúrà fún débi pé àwọn torí nǹkan báyìí ó máa ń jẹ́ kí ti ń jẹ́ ìjọmọlúwàbí kan máa hàn lára èèyàn gbogbo ẹni tí wọ́n bá máa ń lẹ́ni àìmoore sọ ẹni yẹn náà kò ní moore kò ní mọ̀wòye ọlọ́wọ́ wa alẹ́bi ni mẹ́lẹ́m yẹ́sùkúrì mẹ́ta lẹ́mu yẹ́sùkúrì mọ́ lẹ́nu ẹni ìbá dúpẹ́ fọlọ́ ẹni ìbá dúpẹ́ bẹ́ẹ̀ àlẹ́ gbogbo wájú ẹni ìbá dúpẹ́ fún èèyàn ẹgbẹ́ rẹ̀ lábẹ́ ṣùkúrì lọ ẹni yóò ní dúpẹ́ fọlọ́ ọba náà tó ti pé kí ni ọmọ èèyàn tó ojú ara rẹ̀ rí báyìí ó ṣe nǹkan fún ọ ó sì rí bí síkálì pé òun ló ṣe dáadáa yìí fún ọ ó sì wọ́n bẹ̀rẹ̀ fún ojú àyè ẹ ọlọ́run tó ò ní kọ́ tí ọlọ́run ọmọ ọlọ́run àdúpẹ́ pé ọlọ́run ṣe nǹkan fún ọ ó lè dúpẹ́ fọlọ́ ọba náà tó náà ní ìmọ̀ ìlú ṣe lè kọ́ mọ́ tó agbọ́dọ̀ kí èsì kájú ìrìnàjò pàtàkì jùlọ kábẹ̀rẹ̀ látọ̀rí àwọn òfin wa kábẹ̀rẹ̀ látọ̀rí àwọn òfin wa ká mọ orin tí wọ́n ṣe fún wa ká mọ dáadáa tí wọ́n ṣe fún wa gbogbo orin yẹn ká mọ ṣe dáadáa tí wọ́n padà. kọ́dà ẹni kọ́ lọ ní ká mọ kọ́mọ́sí àdúrà ìgbà ẹ̀fọ́ ọlọ́ tí mo bá lọ ọ̀rọ̀ àbùtọ́lì gbàtí النبي صلى الله عليه وسلم قال قل لا إله إلا الله كلمة أحبت بها لك عند الله هو بيت لا إله إلا الله تباري ما تستنفل ولا تنظر في ṣe kékeré tó wọ́n lè lọ. Bàbá yẹn ó sì gbọ́ sọ̀rọ̀ táwọn ènìyàn sọ yìí. Kì tó a pé ọdún wíwí lásán ni làwọn bá gbà pé ọlọ́run wí ni yóò wí àmọ́ kò wí kò wí láàyè àyàmọ́ ó ní wí láàyè àyàmọ́ ó ní wí wí ìwé àwọn gbọ́dọ̀ tó wí ní wí ni kò sí wí torí àwọn dáadáa lòsì ẹni pé àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àwọn náà jókòó tì àwọn ó máa ní ojú àánú fún àwọn èèyàn ó sì máa ń jẹ́ ìkàkún nítorí máa ń kàkún ní gbogbo ìlànà yóò ṣe ṣe oríire bóyá ó ṣe kú nínú ìdàgbẹ́ sínú dáadáa ṣíṣe dáwà tí o mo fẹ́ ṣe pẹ̀lẹ́ lágbájá mo fẹ́ ba lórúkọ jẹ́ mo fẹ́ sọ gbogbo tó máa ń ṣe dáwà rẹ léyìí o ẹnìyẹn náà ló yẹ pẹ̀lẹ́ kótókótó kò láyé ó kọ lójú ìbàjẹ́ kótókó láyé o tó níbi ẹ̀rọ ní sẹ́ni pé ẹni yìí akọ̀fẹ́fẹ́ mi yìí kó ṣàkóso ara rẹ̀ tó gba mi wá ní a máa ní ṣe pẹ̀lú kéèyàn ó sọ̀rọ̀ pẹ̀lú yẹn kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́sọ̀fẹ́ sọ fún ìgbà tó ti wọ́n rùn kò ní ìdí kó sọ fún kẹ́lẹ́kẹ́lẹ́ ó sọ̀rọ̀ ó ti ṣe kẹ́lẹ́kẹ́lẹ́ yẹn ọwọ́ àti pé òun náà wá kù ńlá láti máa ṣe aburú níta gbangba àbí aburú rẹ̀ a ah, ẹni tó bá ń fẹ́ orí orí fún ẹni yẹn ó gbọ́dọ̀ takò ènìyàn tó lọ ṣàlàyé pé àìsàn ìlú ìlú yìí ò bá kò dá kò dá tó fi ń jẹ́ pé ìyẹn nífẹ̀ẹ́ ẹni tó ń ṣe àìdá nìyẹn sàbákẹ́ yóò ti kalẹ̀ bákan náà yẹn ti nífẹ̀ẹ́ àwọn tó ń jẹ́ mùsùlùmí nígbà míì kódà ìní wo ẹni tó ń ṣe ìbàjẹ́ ńgbà míì àwọn èèyàn tí wọ́n bẹ ní agbègbè rẹ̀ lẹ́yìn owó lèyìn ó fi sọ̀rọ̀ lèyìn ó fi takò ẹni tó ń ṣe ìbàjẹ́ yẹn tó anẹ́sọ̀ lọ́wọ́ sọ́nà ó ń pe àbúkọ́lì àbúkọ́lì ti padà sọ pé ìgbà ìgbà ó ti kú sórí kòkòrò tó ti bẹ́ẹ̀ náà anẹ́sọ̀ lọ́wọ́ sọ́nà òun tó wà lórí pé à títí tí àmù mi ni àmù ẹni pé ọ̀nkú yẹn bẹ́ẹ̀ sì ni ọ̀nkú yẹn ni sínú ìwòlù àbù anabi lórí anabi ní alàámu sẹ́ni owó ní abu pé ọ́nkù rẹ ní bàbá rẹ náà jẹ àbúrò bàbá yẹn ní bàbá yẹn àbúrò màmá yẹn ní màmá yẹn ẹgbẹ́ wọn ní ẹgbẹ́ bàbá ẹgbẹ́ màmá bí màmá yẹn ní wọn jẹ tó anabi wà wà bọ́lá ní ká ṣe dára táwọn ọmọ yìí wà kó wọ́n bẹ̀rẹ̀ ṣe lòun náà kàmá ara ń báyà ní sọ̀gẹ̀ rà áyà yìí náà wà fi kọ̀ ìyá dáa ọ̀yẹ́ bí ẹni tó bá ti jẹ́ lẹ́kọ̀ọ́ tó ti tẹ̀ lọ fún mọ́tò ọ̀nà fún wọn àtàlẹ́bí ni ẹ̀rọ tó bá jẹ́ nípa gbódòdó ẹgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wọ̀ yẹnni pé tó bá ní kó yẹn sọ̀rọ̀ fún yẹn kò ní kí o kírun sí yẹn lára àdúrà ẹni tó bá ti jẹ́ lẹ́kọ̀ọ́ àti ń kírun sí yẹn lára ara ẹ̀ lẹ́ni kí o tó ní yẹn tó ń ṣàdúrà fún ní gbogbo àti ẹ̀bá ti rẹ́sì rẹ̀ ní tó bá ti jẹ́ lẹ́kọ̀ọ́ ṣàdúrà eré yìí náà ní pẹ̀lú bí ẹ̀lẹ́bí sọ̀lọ́ ọ̀rọ̀ gángan sẹ́ni kí wọ́n fi àdúrà fún pátákó jùlọ tó bá tẹ̀wá jẹ́ òbí yàn tọ́ ẹbí kẹwàá wá jókè mí àwọn ọmọ wọn làwọn fẹ́ràn òbí ní kí àwọn abẹ́ ṣàdúrà fún òbí àwọn tó ti kú báwo ni ẹ ṣe lọ ní ṣàdúrà fún ọ ẹ̀rí pẹ̀lú mi yóò ní òun dé ìjọ táwọn bàbá yẹn bá kú àbí yóò gbé láti bàbá bàbá yẹn bá ti kú kọ́lá yìí fún ọmọ yẹn ìjọ tó máa ń oníbàwọn kírun ó lè máa sọkún o lè máa gbà jòròjòrò káàkiri oníbàwọn kírun tó lẹ́yìn ìgbà tí wọ́n bá pè é bá kí ọgbà wọn á pè é gbà wọn á fún kùtù nǹkan àárẹ̀ pé ó dà ó dà ẹ lọ pé wá kó wá gbé ọmọ kó wá gbé bàbá rẹ̀ sínú kàárẹ̀ tó ìgbà yẹn ni wọ́n pè é wá gbé sínú kàárẹ̀ tó ẹ̀wọ̀n tó kọ́kọ́ mẹ́sì àdúrà àkọ́kọ́ lẹ́yìn ìgbà yẹn tó bá dijọ́ kẹta wọ́n làwọn fẹ́ jòkó àdíjọ́ kẹjọ wọ́n làwọn fẹ́ jòkó ṣe àdúrà àdúrà òkú àdúrà parí ọ̀pọ̀ àdúrà fìdá òkú ọ̀pọ̀ tí wọ́n ń pè é eléyìí ò kì í ṣe àdúrà kì í ṣe àdúrà kò kì í ṣe àdúrà torí kò sí àdúrà jòkó fún òkú tó àdúrà papọ̀ tó ń bẹ fún náà ní ìrún lẹ́yìn ìgbà yẹn ẹni tó bá tẹ́ ọ́nà tí wọ́n yọ̀ mọ̀ ṣàdúrà fún wọn ẹlẹ́yìn tó fún òkú ńdókú tẹ́lẹ̀ yìí àṣìṣe lánàá ni bílẹ̀ àná ìsinmi lànà lẹ́yìn tọ̀gbọ́ èèyàn ní ní ládá àdúrà rẹ̀ ò ní bá òbí yẹn bákan náà yóò gba ìṣẹ̀ ọlọ́run ilẹ̀ àtẹnìyàn bá mọ̀ náà lè fi ní kẹ̀kẹ́ náà ẹlòmíì ní òun lẹ́yìn ọdún òun wá rántí òbí yẹn ẹlòmíì ẹlòmíì ẹlòmíì ọdún ọdún ọdún ọdún tẹ̀lé yóò fi ń ṣe ìlànà ìṣe àdúrà fún òbí ẹni gbogbo gbàdé ẹ bá gbé rántí zọ́ọ̀kà wọn gbé nìkan kọ ẹnìmọ́mà wà wọ́n fi fẹ́ lọ́mọ́mà ọlọ́run fẹ́ wọn lọ́ba ní ṣe àforíjì fún wọn tó tán náà wọ́n tọ̀ náà báwo bẹ́ẹ̀rù wàhálì ẹni mọ̀ṣúrọ̀. باب ذكر الملك المشرك حدثنا محمد بن يوسف قال حدثنا إسرائيل قال حدثنا إيمان عن مصعب بن كعب عن أبيه بن كعب بن أبي وقاص قال نزلت في ربع آيات في كتاب الله تعالى كانت أمي هذا أتى تأكل ولا تشرب حتى أصابت محمد صلى الله عليه وسلم فأنكر الله عز وجل وإنك لتدافع على أن تشرك بما ليس لك به علم فتدعوك عنهما واصرف بهما في الدنيا معروفا والثانية أني كنت رفضت سيف العقلين فقلت يا رسول الله هل في هذا فنزلت يسألونك عن الأنبياء والثالثة أني مرضت فأتاني رسول الله صلى الله عليه وسلم فقلت فقلت يا رسول الله إني أريد أن أعبر المنام أتردني الجسم فقال لا فقلت ثلث فسكت فكان كل بعده ذلك والرابعة إني شهدت القبر مع قوم من الأنصار فضرب قوم منهم من اهل الجنه فأتيت النبي صلى الله عليه وسلم فأنت عز وجل تعليم الله فأذنه به قال نعم باب بر الوالدين المشركين الإمام بخاري عليه رحمة الله وني قرنقا ọmọ ọgbọdọ máa ṣe dáadáa sí òbí rẹ alimusiriki òbí tó jẹ ẹlẹbọ lórí hmm, kẹlẹbọ náà ni máa ṣe dáadáa sí i. tó irú àwọn ọ̀rọ̀ yìí bí wọ́n mú ìyàrá lẹ́nu kí ọmọ ẹ̀yà ìṣúná ó lè ṣe fún náà wọn àná oṣù tó kù lé wọn ní kílódé ní oúnjẹ dé àwọn òbí rẹ ni àbí tẹ́tẹ̀ ní ẹ̀kú ní sálámà sí àwọn òbí rẹ náà kò bá wọn sọ̀rọ̀ mọ́ tó wọn ní wọn ṣe dédé à tó gbogbo àwọn kan yìí tó mọ̀ yàrá lẹ́nu tó ń bù lẹ́yìn tó rí sílànà yìí bulẹ̀ tó rí lóun kẹta ń ṣe yìí títí lànà lè lẹ́sẹ̀lẹ̀ wọn oṣù ajínigbó wọn oṣù ajínigbó bí rẹ fún sọ eléyìí obìnrin rẹ̀ obìnrin kódà lèmi ó ṣe ákíyàn débi pé njọ́ tí òbí bá tó kú kò ní wá a ń sọ ìyẹn pé àádó ń àwọn àwọn ìjàmbá sí ń ṣe bẹ́ẹ̀ tó àwọn tó ń ìjàdàdà tó àwọn ẹni yẹn ń ṣe ń ṣe òbí kú kò sì ní wá yọjú sí òbí rẹ̀ tẹ́lẹ̀ yìí ó takò lára lẹ́bí wá sì mú àwọn ẹ̀rí wá sí ìlú ẹ̀dá náà adéṣe àǹkà حدثنا محمد بن يوسف قال حدثنا إسرائيل قال حدثنا إمام عن مصعب بن سعد عن أبيه سعد بن أبي وقاص قال وسعد بن وقاص نزلت هي أرباع آيات من كتاب الله تعالى الأني آية قرآن ميري تريد من الله تعالى تعالى وأني سبب النزول أو آية يرجو الله شر الله وصحابة النبي صلى الله عليه وسلم أني تريد مني أني كانت أمي حلفت أني يعني أبورا ألا تأكل ولا تشرب حتى أفارق محمدا صلى الله عليه وسلم بقول درس من توبة إسلام توبة إسلام ìyáwó sáwọn ọmọ sọ pé ẹsìn wọn lọ́rọ̀ lẹ́gbà yìí ní ọ̀fẹ́ rẹ̀ yìí o pé ìní jẹ kẹsì kalẹ̀ yá ní ha ọmọ ní òun ní kalẹ̀ yá ní ọ̀dà àwọn tí mọ̀ká tó wọ́n ṣe fọ́ ọ̀dà òun ó para òun bí ọlọ́run yìí ọ̀nà tó sì fi gbàpara mi sí ọlọ́run ni pé èmi jẹun kankan mọ́ èmi mú kankan díkì èyí àtòǹgbẹ́lẹ́ ọ̀pá lóko níbẹ̀ ní ọ̀dọ̀ wáyà yẹn kó dà àwọn èèyàn mọ̀ wá sọ ọ́ lẹ́nu pé á sáyẹn bẹ̀rẹ̀ ẹni wá kọ́ òun ló payà rẹ̀ nípa tó payà rẹ̀ ó ní ìgbà tí ìyá wa sọ bẹ́ẹ̀ tán ó ní ìyá bá ti bẹ̀rẹ̀ báyìí ẹ̀yọ́ bá jẹ ọmọ bá ìyá ọba mú nǹkan kan náà tó bá gbójú wá fún òun bá bẹ́ẹ̀ láàárọ̀ òun bá bẹ́ẹ̀ lọ́sàn òun bá bẹ́ẹ̀ lálẹ́ à ìyá yọ ọmọ jẹun jọ kejì yọ jẹun gbàtó yá ara yá ti ń gbọ̀n ara rẹ ti lẹ tó yẹn ní kí ara rẹ ti wù ó ní lòun wá sọ fún ìyàwó ìyá ọlọ́lẹ̀ mọ̀ ọ́ làwọn lákì àìsàn náà tó bá ní ọdún àtúnlẹ̀ àti àlù tí tó bá ní ẹ̀mí ọgọ́rùn-ún ló máa ń bẹ lára rẹ tí èsì ẹ̀mí ẹ̀yọ kan tí bí ẹgbẹ́ ọ ẹ̀mí ọgọ́rùn-ún lè jáde tó máa sọ̀rọ̀ jẹ wá ìdàtẹ́ ń bá ẹ̀dà wá àṣù sẹ́mi wọn bẹ̀rẹ̀ sí ní jáde lọ́pọ̀ kan lára rẹ tí n sọ̀rọ̀ báyìí pé nọ́mbà one ti jáde nọ́mbà two jáde nọ́mbà three jáde tó jáde di ninety ní ìmọ̀ òwú ọba ìdí ọ̀rẹ́ lẹ́yìn òfin jáde ní ìdí padà lórí Islam tí mo ń ṣe tó ẹnì kí n sì ń gbóúnjẹ wá fún ìyá kò sáré náà la ìyá lẹ́nu kọ́mọ kí oúnjẹ máa ní ẹran ìyá náà ní jẹ ìyá yóò sì jẹ lóòótọ́ náà ó ní ìyá lẹ́nu jáde lójú kọ́lá kẹ́kọ̀ọ́ ní ẹ̀mí tó ju ẹ̀mí kan lọ kẹ́mi yẹn fẹ́ fúfú gbé ẹ̀mí òun fẹ́ bọ́ lẹ́nu yìí ìmọ̀ òun ní báyìí tó ìyá ẹ tàbí àríkí ah, ọmọ yìí ọ̀dà tó kò kéré o ṣe nígbà míì kí ẹ máa ń fẹ́ tẹ̀sí ọlọ́run kí wàá fẹ́ ti kú náà kí wàá fún yàrá fẹ́ tẹ̀sí ọlọ́run lébi ìyẹn fẹ́ ti kú náà ní sọ̀rọ̀ kí wàá fẹ́ ti kú náà àwọn òbí yẹn nígbà míì wọ́n á rí bí ẹni pé yẹn fẹ́ ṣe aburú lánàá ni wàláì mo ti rí òbí tó ń sọ pé àní ọmọ ọ̀run kọlọ ní ìdíje kọlọ kọlọ jọ ẹ kọlọ àwọn àni wọn pa àwọn ọmọ ìkọlà kan pa ó pé èrò ju kọlọ wọn ti fún nà lọ mo ní yàrá ọmọ nǹkan tó ń sọ wọn bàbá yẹn ọmọ nǹkan tó ń sọ yìí sákòbá ọmọ nǹkan tó ń sọ àwọn òṣèlú sọ lùbà mọlẹ kọtí ẹ kọ máa tán pé pé ní onígun náà ní tó ṣẹlẹ̀ sí mi tó tó bá mọ ní yẹ àwọn ìdíje kọlọ àá kò tó bẹ́ẹ̀ so irú eléyìí lẹ́yìn bàbá rẹ̀ ṣe rí pẹ̀lú ẹ̀sìn ọlọ́wọ́n bá so àwọn tó ẹ tó fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣẹ̀sìn òun ọmọ nǹkan tó fẹ́ ṣe ń tò wọ́n tó pé pé kí n ṣe lélẹ́yìí kò kí wàhálà òbí ìtara òbí ìbínú òbí lérí òdodo ṣe kí ni àwọn òbí yẹn nítorí táwọn ṣe sọ fáàkì nínú ẹbí wà fún ọ kò dáhùn òwe rẹ lóhùn lórí gbogbo nǹkan tó bá ń ṣe ń sọ bá ń sọ fún ikú bíbà bíyà rẹ ó lè lè fìyà àríyá fẹ́ para rẹ tó ọmọ wọn sọ pé àwọn ọmọ ọmọ tó padà ní yóò dé mọ ẹ̀rọ òun ó ní bẹ̀rẹ̀ lọ́dún wa sọ kalẹ̀ pé wà ní ìjà àdá kàcẹ́lẹ̀ ẹni tó ṣubí kẹbí máa lè ṣẹlẹ̀ kẹbí ẹ̀ olùwàlúwà òbí rẹ tó bá ń gbọ́ oníyànjú

في الدنيا معروفا gbàgbọ́ wọn ṣe dáadáa sí wọn nílé ayé gbogbo dáadáa ní ayé ló kọ́ máa ṣe fún wọn tó látara ìṣe dáadáa tó bí rẹ àwọn tó padà rí pé àá ṣé tó bá jẹ ìsìn tó ń tọ́mọ yìí nǹkan ní wọn ṣe rèé nǹkan tó ti súnmọ̀ tó ń ṣe ní kọ́ máa ṣe rèé àwọn òbí yẹn náà padà rọ̀ tó a máa ó sọ pé àwọn òbí oníbíríà ni wọn wọ́n fẹ́ gbọ́kọ́ kó jáde nílé náà oníbídé aláwọ̀ òbí ó dé oníkálámà sí wọn oníbídé aláwọ̀ ó ní àwọn fẹ́ràn olókè ní tó nira ó ò ni lọ tó wọ́n fẹ́ tó pọ́n bàtàrà rẹ̀ jẹ́ so tó òun taburú fọlọ́ wọn lè taburú fún òbí rẹ̀ tó ọlọ́run ní tó ti bẹ́ẹ̀ náà nígbà tó bá ń ṣẹbọ náà wọ́n tọ́ ṣípò kó máa fi dúnìyà máa ẹ̀rú fà dáadáa gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn. kódà ń bẹ lọ hasan asaro wa hasan albakari ń tó bá ń sọ fáwọn òbí rẹ ń kìlọ̀ àìdá kan fún wa. ní oṣù tó fún bí a ah, màmá ẹ máa ṣe nǹkan báyìí náà àbí ah, bàbá ẹ máa aláàjì ẹ máa ṣe nǹkan báyìí náà òjẹ́ni tó ń nítorí tó bá aláyé pàtàkì jùlọ àwọn òbí tó wá jẹ́ àfà bàbá tó jẹ́ àfà òjẹ́ni tó ń kéwù kí wọ́n kéwù. fún ṣètánì fún àná làwọn lọ́dún yára pé ya tẹ̀ dé tòun ti bẹ́ẹ̀ lọ́gbọ̀n ìṣe kéde dákẹ́ ẹnu rẹ̀ dákẹ́ ẹnu rẹ̀ asọ̀rọ̀ bá tọ́lú tó bá ti bo fún wọn tó wọ́n gbọ́ fàdá ìfowópamọ́ sí kalẹ̀ lóbi rẹ̀ kalẹ̀ mọ́tò tù ú lọ́rùn pé àfikọ́ gbọ́ àfikọ́ gbà kọ́dọ̀ tí èso bí yẹn ṣe máa ń gbogbo nǹkan yìí ní gbọdọ̀ ṣe àkíyèsí rẹ̀ sọ́dọ̀ tí wọ́n kọ́ sí ya ó ní àyà ẹlẹ́kejì tó sọ̀kalẹ̀ nítorí tèmi gángan ó ní kóńtù ó ní ní kóńtù akásù ni ó ní àwọn lọ sí ojú ogun kan ogun ẹrù àwọn kèfèrí táwọn kó fàkútù yá Rasulullah wọ́n bá lórí pé abúlé hàrà alẹ́bí ẹ̀jọ̀ dákọ̀ ìbomi ní ìdáyé mọ́ láìpẹ́ fanẹ́zalẹ̀ wọ́n wá tọ́ ọ̀yà ìkàlẹ̀ fún yẹn pẹ̀lú nìkà àìlẹ̀ ìkàrùnfà ìpè wọ́n wá bèrè lọ́dọ̀ wa nẹ́bí nípa gbogbo là ṣe nke anabi ni ó pin fún yín gbogbo àlùkò bá ṣe lẹ́sọ̀n sí ó di ayà méjì wọ́n táàdì ta ẹlẹ́kẹta ó ní ní màmúsù ó ní ọ̀rẹ́ mi fa àìkáàlì Rasulullahi sallallahu alaihi wasallam anabi wa bá mi فقلت يا رسول الله واصف الذي إني أريد أن أقسم مالي كي مفكر هو بطاوية تبدو كيان توني مفكر ó fẹ́ kó àwọn èèyàn tó àfọwọ́sí bìnnẹ́s tí mo lè dá dúkìá mi sí méjì kí n fi fifty percent kí n fi ṣe sàrà fáwọn èèyàn kí n bọ àwọn èèyàn tó kọ́ ọ̀lẹ́lá àlẹ́ rárá fifty percent tó pọ̀ jù fọkùnrin tu àpòlù òun ní wọn tọ́dún kọ́ à pátákátá àlẹ́ bìí dákẹ́. nígbà táwọn ẹni dáta ẹ̀ kọ̀ọ̀kan tó tó bá ẹ̀dá owó jẹ́ ìlẹ́yìn ó túmọ̀ sí pé túùfù yẹn ọlẹ́tọ̀ọ́ nù. kọ́nà ìrìwáyà ní ìbẹ̀tẹ́ lórí ìtòkè àṣọ túùfù kẹsí ah, wọn kan tó bu inú pọ̀ jù àmọ́ ẹni ọkọ̀ fún pé káì tó ó lé òun ní ọ̀rọ̀ yẹn fi orílẹ̀ òun ní ayàtọ̀ àlùsọ̀kalẹ̀. wàrọ́ọ̀dì á ó ní ní ṣẹ̀rífù ìkọ́mọ̀rọ̀ máa kọ́wọ́mì olóhùn ọtí níjọ́ kan pẹ̀lú àwọn kan nínú àǹtọ́ àwọn ará màdínà àwọn jọ ọdọ ọmọ ọtí olúwa táwọn ọmọ ọtí فضرب رجل منهم أنفي بلحي جمل ẹnì kan bá mú ràǹkẹ́ eégún eégún pàṣẹ ràǹkúmí ọwọ́ àti bí ọsà lọ́rùn ní imú lẹ́jẹ́ bá wù فأنزل النبي فأتيت النبي صلى الله عليه وسلم ثم تنزل النبي فأنزل عز وجل تحريم الخمر بعد الله واسو آية وصفة لكي يووني يقول المسلمة فبعد آية وصف يونا بيتا تدريج نظر الله وقال pé ẹ wala taqrabu salata wa antum sukara ọlọ́run ní sẹ́ẹ̀ bá fi ń kí ọ̀rọ̀ sẹ́ẹ̀ bá fẹ́ kí ọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ mú sí. so àwọn yóò wá ní bẹ̀rẹ̀ ẹ táwọn bá ti káṣù bá táwọn wà mú sí. gbàgbé wa ti di dúró ara wọn ṣe kéde ojú wọn fi dá. so àti tó bá fi ìṣá ìtàwọn mú sí gbàgbé wa fi di lẹ́ẹ̀mọ́ so ọlọ́run wa ni ah ẹ má ma aya mi e sọ kàlẹ́ ní ẹ onígbà sọ aya fẹ́ mọ mú sí ma yányá tó ní tó ṣẹlẹ̀ sí òní ẹ̀ torí láti ní ọtí gbogbo nǹkan tó bá lè dà mí ní jẹ ọtí gbogbo tó pé yóò di kí ni ni ọmọ ní jẹ téèyàn má ní àsìkò ọtí ẹmu ọwọ́ àbẹ́ ẹnu yìí máa gbére pípẹ́ ẹmu náà ọtí òun náà ni ọtí ni ni ẹmu torí bẹ́ẹ̀ bá mú dáadáa ẹni wọ́n máa ti kàtàkàtà àti tó bá rí òkìkí rẹ̀ tó máa mú. bákan náà èmi gbogbo àwọn jíìn oríṣiríṣi pẹlẹbẹ táwọn èèyàn mú ní ọtí náà ni igbó ara ọtí ni wọ́n fẹ́ bọ́ọ̀mù yìí sọ̀rọ̀ so igbó àwọn tí náà ni pípé kí ni nǹkan tí ń ṣe gẹ́gẹ́ náà lòun náà ṣe bóyá èyí tú àwọn ọtí gan náà lè yà yẹn wéèrè lè jọ kọlọ yẹn ló bẹ́ẹ̀ náà lè gbé náà lè jọ kọlọ yẹn ló so èèwọ̀ ni kéèyàn máa ṣerú lẹ́nu yẹn wà lájú ojú sí kò yẹn lájú sí di àdánwò lálá mi wọn. gẹ́lẹ́ iná ẹni bá lẹ́ẹ̀kan wípé ara dáadáa máa ń ṣe fóòtù ojú òun náà gbọ́kọ́ mọ ohun mọ̀ nǹkan jẹ́ lọ́dún ọdún. nítorí wọn lè sọ fóòtù pé báyìí èyí ń báyìí ọmọ òun sọ pé mo ti ọmọ òun sọ bẹ́ẹ̀ wà ti dé mọ́lì ọmọ òun sọ fóòtù bẹ́ẹ̀

ilé ti bú òbí pé kó òun gan fúnra rẹ̀ ń gbọ́ ọmọ ọmọ yàtọ̀ sọ́kù tó sì náà ni sojú olóko kọ́ ọmọ jalè sínú ni ó dùn sọ àtàwọn ọmọ yahoo yahoo ní àwọn òbí tó bá dé lórí ibú nínú ni ọmọ ọdún sọmọ òun ti yahoo bí ọ̀la ẹ̀ àjọ amọ̀tẹ́ tí kìíní ń kìíní kìíní àtà ẹ̀ àwọn ẹsẹ̀ àwọn ọmọdé òní ọmọdé òní nípa kí ni jẹ́ pé ọmọ òní òní ẹ̀ ọmọ ọ̀dọ́ ẹ̀ wọ́n tàn án ẹ̀. fún olówó olóṣèlú ẹ̀ àwọn ti kódà mo gbọ́ pé òbí kan mi ti pé ọmọ rẹ̀ ń fi àwọn ìyàwó obìnrin tó ń rẹ̀ kọ́lé obìnrin tó ń rẹ̀ kọ́lé ìfẹ́ kó pe ọmọ ọmọ rẹ̀ yìí ọmọ rẹ̀ yìí àmọ́ ṣẹ́ rí àwọn láti bọ̀ sán àwọn àti bọ̀ sán àwọn àwọn ti rí àwọn oníṣirí ìlú ṣe wà ẹ̀kọ́ ju orí mi ṣe mọ̀ èyí ṣé kó tí máa ń sọ ẹni tó bá jọmọ lọ nínú ọmọ tó yẹ kí òótọ́ lọ́rọ̀ yìí ìgbà kan nílọrin olówó sáwùdí wọ́n pọ̀ lọ́rin ọ̀pọ̀ nílọrin tó ṣe pé òun lílọ sáwùdí lọ ṣe bàmínà lọ lè jalè ṣe oríṣiríṣi lọ làwọn ọmọ lọ́rin wọn àwọn ọmọ Yorùbá fi ní owó nígbà wọn láwọn ọmọ Nàìjíríà kìbá sọ fọmọ lọrùn nìkan àtàwọn ilé àwọn ọmọ ilẹ̀ bòmí náà kọ́lá ìgbà àwọn ilẹ̀ kan ní wọ́n àwọn kanárẹ́lì làwọn lọ́rẹ́ náà jọyìn wọn lóṣù rẹ̀ fún wọ́n ti ní owó wọn kọ́lé wọn ṣe wọn lo mọ́tò wọn mọ̀ ní olówó sáwùdí nì kọ́lá àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ olówó sáwùdí àwọn olówó tó wọ́n tì wọ́n ẹbí wọn fáwọn dàmọ́ lónìí àwọn dàmọ́ àwọn tí wọ́n ń ṣe yàwó yàwó lórí tí wọ́n náà padà ti sàn tí ò ní láti bọ̀ tán àbí kí wọ́n jáwọ́ fún òní bẹ́ẹ̀ kó ti túbá kó ti da gbogbo ẹ̀tọ́ tí wọ́n gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kó dá padà fún àwọn tó ní ẹ̀tọ́ wọn. náà ó ní ẹ̀ẹ́dẹ̀ máa ẹ̀ sáàdì ẹ̀rọ ọ̀tọ́ ó ní ọlọ́run sọ ọ̀rọ̀ lílo pípé nǹkan máa mú nǹkan ìwọ ní torí tòun ló fi sọ̀kalẹ̀ tòkílẹ̀ tó bá tó kọ́ mí òun náà ní ti ṣe kí òun taburú ṣáájú rí ni ò túmọ̀ sí pé wá wò pé ah, nǹkan kí nǹkan ni ọmọ yìí ah, nígbà pẹ́ tẹ̀tẹ̀ dúró ni tó ti túbá gbà tó ti túbá ó ti tàn kí á ìmúkú mu yẹn ọ̀dà tó ti túbá ó ti tàn kọ́lá àwọn tí ń ṣe kọ́ọ̀tù wọ́n ti kọ́ ti dín tó bá ti túbá ó ti tán tó kó túbá kó ti kàn kó sì tíráì láti mítọ̀ pẹ̀lú kíni kó ṣe gbogbo àwọn nǹkan tó ń jẹ́ mọ́ jẹ́ mu tuntun bá wọn kó ṣe é sọ àlejò ní ẹni tó bá ti túbá bá wọn àti ibùmí náà zambi kàmáàlà zambala ẹni tí ń ṣe láwọn ohun ṣe dìnnà ìwọ̀sán wọ̀pọ̀ káàkiri ọkọ̀ òun ló pé áá ah, lóṣèlú ah, ayé òun lélẹ́yìí kò sí jẹ́ máa olúwa ní ẹni yẹn yóò dà gẹ́gẹ́ bí ojú ti ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba rẹ̀ ni títí ọlọ́run ọba náà sínú tó bákan náà níwọ̀n lẹ́tọ̀ọ́ nínú tó náà kí wọ́n máa fi ẹni yẹn ti rí àti ọmọ rẹ̀ pé wọ́n kàn jẹ́ òun yìí wọ́n kíní kan fún ìtura wọ́n ìtura wọn tán tó ọlọ́run ọba ti ẹnu ẹnu dúró ṣé kí ẹnu kó túba ànábì sọ ni pé lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ṣọ́ tó fara inú ọlọ́run máa ń tó fi ẹrú rẹ̀ tó bá túbá gan-an tó túbá kò níbi ẹ̀ṣẹ̀ tó lẹ́nu tó gbó nǹkan tó kálukú wa náà ṣe tó tako ìlànà súnà náà tó wọ́n ọ̀rọ̀ ìdí àǹdá ṣe ni ìdí à ń ṣe pépé yẹn ń mọ̀ pé á ìwà olówó yìí fáwọn òbí rẹ̀ ni fáwọn èèyàn ni fáwọn tó kálukú túbá kò lẹ̀ kí ọba lè rí àná ọlọ́wọ́ bá tó bákan náà. الحديث هناك سجلك الزنباوي حدثني الحميد حدثني ابن عيينة حدثنا هشام بن عروة قال أخبرني أبي آه، يعني عروة بن زبير بن بابا بن زبير تقول أخبرتني عائشة أسماء بنت أبي بكر إني أسماء أبي بكر وصفوني إكي قالت إني أتتني أمي راغبة في أهل النبي صلى الله عليه وسلم إني أتتني أمي nígbà tó ìyá mi dé rọ́ọ̀fẹ́ gbàtàn ti adìmọ̀bí sọ̀rọ̀ ìfẹ́lẹ̀ lẹ́ni tí wọ́n sojú kòkòrò nípa Islam fàtà ẹ̀rìsì nàbí yàtọ̀ sọ̀rọ̀ ìfẹ́lẹ̀ àkùlù ha ó ní òun wá lọ́dẹ̀ di màmá rẹ̀ àgbẹ̀gbẹ̀ tó màmá rẹ̀ yìí ṣé kí n máa ṣe dáadáa sí i nítorí wọn ti dáadáa sí i kọ́lá náà anábìnrin bẹ́ẹ̀ turkey ìyá yìí àwọn ọmọ ìgbà kan ní islam ìyá yìí ọba islam ìyá yìí ọba islam ṣíkì máa bá ṣe dáadáa anábìnrin bẹ́ẹ̀ kọ́lá ìmọ̀ ìyẹn náà ìmọ̀ ìyẹn náà ní pé nítorí ọ̀rọ̀ yìí ọlọ́dún wa sọ ayé àkàlẹ̀ pé láyé náà fún wọn wọn ẹni lẹ́yìn lẹ́yìn lọ́kọ̀ọ́ ìlú kọ́ ìpè ọlọ́wọ́ ọkọ̀ fún yín fún àwọn tí wọn máa bá ń jà nínú ọ̀rọ̀ ẹ̀sìn àyìn sọ̀dọ̀rọ̀ oògùn ní kẹ́sí dáadáa sí wọn ọ̀tún kò sì tu ilé yìí kẹ́sí tó bá lọ́gbà pẹ̀lú wọn. ẹni pé ńgbà míì kọ́nà ńlẹ̀ yorùbá ti tẹ̀ ọmọ ìyá ọ̀jẹ̀ mùsùlùmí ọmọ jẹ́ kífìrì yóò jẹ́ kristian yóò jẹ́ yẹ̀wò yóò kristian yóò jẹ́ lẹ́mọ́ ìgbà míì ọmọ ni ó mùsùlùmí àwọn ìyá tó tó àwọn pé àbúrò tí mo wá ṣe pẹ̀lú àwọn òbí yìí ní wọ́n ṣe dáadáa tí wọ́n ẹnu ẹ̀sìn ẹ̀sìn òun náà ni wọ́n bá wọn ṣe ìdí kó yé wọn pé á ah, ẹ̀sìn yìí o ẹ̀mọ́ ti lẹ̀ ẹ̀sìn kalẹ̀ kódà yẹn ni kẹ́kọ́ ìyẹn gbọdọ̀ mọ́ ṣe dáadáa tí wọ́n èyí tó mọ láǹfààní tó lẹ́yìn tí ẹ máa ń ṣe dáadáa sí ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ yóò láǹfààní àti lè pè é àti lè pè é ẹ̀mí yẹn máa ń rọ̀ fẹ́ nìyẹn ni jubilat al-qulub ala hubbi man ahsana ilayhi àwọn tí wọ́n tún ń gbé tọ́ àjọ gbé gbóná fún ara ni tèmi lè gán di súnà yìí o súnà ìlè ní lè gán di súnà yẹn máa ń bálánsì di súnà ó lè ní bálánsì lè di súnà yìí o ní fẹ́ kó wí nù. tó ẹgbẹ́ kan ní mú ta àdìsí tó gbẹ̀yìn ní báàbù yìí. الإمام بخاري حدثنا موسى حدثنا عبد العزيز بن مسلم عن عبد الله بن دينار قال سمعت ابن عمر يقول من ابن مصر راى عمر رضي الله عنه فلة السيراء أولي الشوط فجاء الشوط الصين تباع وانتع فقال قال يا رسول الله جئت له ابدا هذه راح أشعري فتلبطها يوم الجمعة هم ولد الجمعة وإذا جاءك الوفود بخل فيها والعباد فيها والجباد والقمى قال نجوى إنما يلبس هذه من لا خلاق له يعني أنتم وضعوا أصعي أبسطوا أني فتكننوا اسم الله فأتي النبي صلى الله عليه وسلم منها بحلل من ذكرك أخ آه، أنتم على بعض طرق خيرية wọn mọ wọn lé wọn bá mú ọkọ wa nínú àwọn aṣọ nípa nẹ́bí wà á sálẹ̀ sílẹ̀ ìrìn àjò ṣùlá wọn ní kọ́ mú aṣọ nípa tó ránṣẹ́ sí ìmọ̀ فقال كيف ألبسها عمر يقول مشفوع فقد قلت فيها ما قلت ó ti sọ́kọ́ fún nípa rẹ̀ wípé ah, pé n tó bá lẹ́sìn ọlọ́run ṣe kò ní máa wọlé yìí o kọ́ọ̀l àdébíwá ni ẹni lẹ́nu ìtìkà àlùfẹ́ ha ní ìfún ọkọ̀ ولكن تبيعها أو تخفوها كيو تعالي عليكم كنيا فأرسل أرسل بها عمر إلى أخي له من آل مكة قبل أن يسلم فعمر وجران تسلي أم يا فتوى على مكة فكل ما يوسيب أم يا يوسيب إسلام إلى المجاهدين هنا نقول شيء نقول أم يا عمر إلى بني مشرك wọ́n ti ṣe kí ni kí ṣe ndị yára yẹn ìyá àgbàbá yẹn nìkan gbogbo tó bá ń jẹ́ kékeré tó jẹ́ lẹ́mọ́ Islam ní ká máa ń ṣe dáadáa sí i aṣọ yẹn ránṣẹ́ sí pé ọlọ́ba rẹ̀ pé kò sí ìgbà Islam tó ní dùn pàtàkì náà ni pé gbogbo ẹni tí ó bá jẹ́ ẹni tí ọlẹ́tọ̀ sí dáadáa wa ó jẹ́ mùsùlùmí ni kò jẹ́ mùsùlùmí ni pàtàkì jùlọ kí wọ́n tó wájú pọ̀ wọn ní òbí wa àbí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wa wọ́n gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn ju ẹni bọ̀dù lọ. tóbi láti rí ẹwà tó ń bẹ níbi sínú àlejò ọgbọ́n ọ̀rẹ́ sọlọ tẹ́lá rí àwọn onífúnfí ntáwọn máa ń pè yẹn sí ni láti máa ń fi dáadáa sí ṣéwù ntáwọn máa kọ́ yàn kódà ànúgbé ayẹyẹ ni pé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n kìíní yẹn ni pé ìwà yẹn ó sì generate láàrin àwọn èèyàn ẹ máa yọ ọmọ òní ní kàkókò òbí kankan kò ní kaya rẹ fún kò ní kábàbà rẹ fún àwọn tó bá rí àfà yóò sì máa bàjẹ́ là rẹ kódà lèmi láàrin wa láàrin tiwa náà bí ó ṣe máa fi tí ẹni tó bá jẹ́ ustaz àfà láàrin àwọn onísùnnà wàlá ìlọ́ni kẹ́kẹ́ ara rẹ tó ń torí ẹ̀ sí bàbá rẹ ń lé ọ kẹ́kẹ́ ara rẹ o tó ti bẹ́ẹ̀ sí ọmọ rẹ̀ lé tó kí lọ́mọdé wúra rẹ̀ tó òkòkò ní kò kí onínú kó má mọ́nà rẹ̀ tó afá kò ju òbí lọ òbí ju afá lọ ó ní ẹ̀tọ́ ju afá lọ níbi ìṣe dáadáa tó ọmọ náà wà subhanahu wa ta'ala jẹ́ wọn ṣàtúwá ní ẹni tí ó wúlò fún ẹ̀sẹ̀ tí ó wúlò fún àwọn ẹbí wa náà tí ó wúlò fún ilé ara wa náà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك نعم خبري جيل عليكم السلام Thank you.

oníyànjẹ́ ó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn bí o pe àwọn oríṣiríṣi ìjọ pẹ̀lú tó wà ní orí ìlànà oríṣiríṣi bí tó fi ṣe ara ìkọ̀wá ní ahmadi kí wọ́n pọ̀ pé gbogbo yẹyẹ ẹwà tó ní ẹwà ṣàlàyé ìtẹ́sí fún mi bí gbogbo yẹn kó kálukú wá ṣàlàyé ìtẹ́sí so sẹ́rí <clears throat> ìlànà alìkún kò jẹ̀mọ́ à ẹnìkí mọ́nà àjì sí tàhámúlé na alìmọ́kọ́lì ẹnìkẹ́ni tí kò sí lórí ìlànà òdodo búlá alùpùpù náà ti máa ń dé pẹ̀lú rẹ̀ ó ní mọ́nà àjì ẹni tí a bá rí pé ẹni tó ń wá òdodo lẹ́nu yẹn gẹ́gẹ́ ọjọ́ ṣe é ọjẹ́ sufi ni ọjẹ́ ahmed ni tí wọ́n mọ̀ pé òdodo ni wá ọ̀rọ̀ rẹ̀ tọ̀ ẹni ṣe pé pé ilé ó pant ó ti sábà na mọ́ òkè fún rẹ̀ tó ìgbà rẹ̀ tọ̀ tí a máa rí ka òṣèlú fún náà ahmed ṣàlàyé wọ́n يعني أصول المذهب أصول أهل السنة عندنا التمسك بما كان عليه السلف الصالح سواء والثناء وترك الجدال والمراء والخصومات في الدين سواء أصول السنة كما باطن فلاي يا السنة في بلاي في القرآن كيف جنرالي Jadi àìpé báyọ̀ tọ̀ fún ìpè ẹ̀jẹ̀ adáfẹ́ wa sàlàyé rúrúrú ti à kí ni ìlú mi ló ti lah. pé rúrúrú tí tó bíyàn rárá ní kíkó tó kúrò là ẹgbẹ́ bá yí pé alẹ́rìí yà ṣe ọ̀hún wá ìtù ni òun tu ti mú iyì méjì lérí nǹkan tí ń gbé lọ́wọ́ pé à kíkẹ́ ẹjẹ́ kájọ kí ara wa kò jauh tó burú bẹ́ẹ̀ قل تعالوا أطل ما حرم الله عليكم قل تعالوا إلى كلمة سواء بيننا سوى نتوفل وين أبي قل يكي على شيء òun ló wà láyé pọ̀ nínú ìlú yìí bí kò bá lọrin lè má dábà kó ní wàhálà yín wàhálà yín pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn yìí ẹ wá fi wá tó àbí kó tẹ̀lé pé ìlédè Saudi lọ Kánò nínú òbí wá àwọn àfa wá tó ẹ wàá jòkó ẹ̀yìn tẹ̀ ẹ̀yìn súnfì ẹ̀yìn oṣù náà ẹ̀yìn oníkíní kó kálukú wá kẹ́kẹ́kẹ́ eléyìí ní eléyìí ní eléyìí ní eléyìí ní ìdáwó eléyìí ní káwọn bá yìí tó irú situation báyẹn alùpùpù náà ọ̀gbọ̀dọ̀ ká pé rúrùn hmm, àwọn ìṣe sẹ́rìkù ìlera àlà kò sáfà súnà tó sáfó bẹ́ẹ̀ tó bá jẹ́ pé pẹ̀lú àṣẹ àwọn aláṣẹ ni mẹ́rin tó ní àwọn ṣe rẹ̀ mẹ́rin ahmed wọ́n ṣe rẹ̀ àbọ̀ pẹ̀lú àṣẹ àwọn aláṣẹ ni tó wọ́n lọ wà rẹ̀ náà ẹlẹ́kejì nípa aṣọ òkúta sọ̀kan mẹ́tí àlè wọ̀ ni tó aṣọ tí mùsùlùmí lè wọ̀ náà ni àwọn àṣàríyàn aṣọ àṣàríyàn tó aṣọ àríwí yẹn tó ọlọ́pẹ́ ní sleep bọ̀ sleep yẹn ó tó ní kìí ṣe gbogbo yẹn ní sleep tí ó sleep yẹn máa ń wọ́n gan ní aṣọ àríwí yẹn lẹ́gbẹ̀ẹ́ nípa máa wọ̀ tó nàìjíríà ló tó ń kẹ̀ wá ní nàìjíríà wà níbí bọ̀t nígbà míì àwọn aṣọ tó bá wọ́n tó tóbi gan tó tó pàtàkì bí ọpẹ́ tó bá ń jẹ́ ẹlẹ́sìn ọlọ́run àbí fún àfà tó láti fi sá fún àyè ìgbà táwọn bá gbé aṣọ fìdí wọn tí ó kílẹ̀ ní wọn káàkiri tó kílẹ̀ fẹ́ kí àwọn ọmọlẹ́yìn máa ṣe tó àwọn ọmọ wa ń tètè ju ti lọ ni sínú ọ̀nà bá ń bí amẹ́rin pé ah, aṣọ yìí kì í fi rọ́ àpé pé ẹ̀sìn ọlọ́run fẹ́ pé yín sí náà ni àwọn akọlẹ̀ yà níbi ilé tí kí èèyàn jẹ́ àfà ìyẹn ò ní kí èèyàn ìyá lè lówó ọlọ́run sáré sì kí fún yà àmọ́ kò ní ti kọ́ ọdún sí fáàrí tó ń lọ bí yàjà